but èpè yẹn ti pọ̀ jù eh Saturday she will collect breakfast tomorrow yes ó máa gbọ́ but àwọn náà ní pé tí Elégùṣì bá mú lẹ́tà fún wọn àwọn náà have something bí tọ̀hún náà sọ bẹ́ẹ̀ yẹn ẹ lọ gbọ́ ní eh, wọ́n ẹ jẹ́ kí wo time tó fi sọ wọ́n nà wá ń bọ̀ ń bọ̀ time tó ń sọ one hour one seconds one hour one seconds ẹ lọ gbọ́ láti bẹ̀. ẹ lọ gbọ́ láti bẹ̀ ibẹ̀ náà ti sọ pé àwọn náà ní something against Elegushi pé because gba ti pa pè sọ́dọ̀ Esabod àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú ọ̀wọ́n which is simu ìmí wọ́n bẹ̀rẹ̀ sí ní búlì ọ̀wọ́n bẹ̀ so àwọn náà ní something against them ṣe ni pé àwọn méjèèjì náà jọ nìkan ara wọn wọn àwọn àwọn àwọn àní ṣé Elegushi bá mú lẹ́tà lọ fún wọn àwọn náà mú lẹ́tà padà fún wọn wọ́n jọ máa mú lẹ́tà ni wọ́n dẹ̀ ti sọ lánàá pé àwọn ò ní sí lára àwọn tọ́wọ̀n máa wá tọ́wọ̀n máa lọ ilé ẹjọ́ ó ní owó tọ́wọ̀n pa àwọn òpó owó ẹjọ́ owó ìdùnnú owó àwọn òpó owó igbe kọ́ wọn máa fi lọ ilé ẹjọ́ àsìkò tọ́wọ̀n wà yìí àsìkò tọ́wọ̀n fẹ́ máa jẹ wọn tọ́wọ̀n fẹ́ máa jẹ wọn ọmọ ni ẹ̀yin kọ́ wá ní owó kóòtù lẹ́wọ̀n fẹ́ máa pa àwọn bá yín pé owó kóòtù tọ̀ wọn o àwọn ti back off ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣépè ẹ̀ máa ṣépè but ìyẹn ò ní pé kí àwọn má sọ̀rọ̀ ẹ̀ níwọ̀nba tọ́wọ̀n lè sọ ni but kọ́ wá jókòó síbẹ̀ bí ẹni tí òbí ti tẹ́lẹ̀ ọ oh, ni no no no no no no that one is àwọn láti mú àwọn ọmọ move on kéèsì mi lọ́wọ́ fẹ́ máa mú ṣe àwọn ò jókòó sórí ẹ̀bí ti tẹ́lẹ̀ ṣó ti yé yín because wọ́n rí i pé ó dàbí pé àwọn èèyàn tẹ́tì yẹn ti ń pọ̀ jù nígbà tó di pé ọba ti sọ pé wọ́n máa mú lẹ́tà wá fún wọn dẹ́ẹ́bẹ́ẹ́dẹ́ ṣe wá iṣẹ́ mọ̀ pé èyí kúdò tún gbọ́dọ̀ gba lẹ́tà nínú ìlú yẹn again mọ́ ṣe rántí pọ̀ sí ìgbà kan and then record ó máa ń record ẹ̀ sílẹ̀ ṣe rántí pé kí lorúkọ kíní kan Dr. T ṣe doctor T ni ṣe àwọn kó sì gbé wọn lọ sí court tí eléyìí bá tún wá again ṣe rí ibẹ̀ yẹn ibi ìlú sanwó yẹn wọ́n máa máa fojú sí wọn lára wọ́n máa wò pé why everybody bringing letter to you ṣó ti yé yín ṣe irú ìkọ́ eh, bẹ́ẹ̀ yẹn ò da nílùú a lọ sí ẹ̀wọ̀n àgbà lẹ́tà nílùú nàìjíríà tàsíkò àwa wá sí ìlú tó yẹ pé àti wá wọ́n ọrọ̀ ajé wa kò kémi àti ẹ̀ lè jẹ́ là ń wá káàkiri àwa bẹ̀rẹ̀ sí ń gba lẹ́tà nítorí kíni nítorí ọ̀rọ̀ tí ò ń ṣe pé ọ̀rọ̀ ti tiẹ̀ tí nǹkan bá gbé ẹ lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ fámílì ẹ wà á mọ̀ pé torí ọ̀rọ̀ fámílì ló ṣe gbé ẹ̀hún lọ sẹ́wọ̀n gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ ń fi ẹ̀wọ̀n ṣe ara wíwọ̀n ṣe ọ̀rọ̀ fámílì oní fámílì ló sọ yín dèrò ẹ̀wọ̀n edejoko de joko ke ro pe se kini o right sha ba kini je o ma ba record je ni si e ba wa nilu kan do si record yi ko si mu yin le ni mu yin o ma ba record je ni e je ka joko ka reason e je ka joko ka reason ara wa kini e ma ba nkan je o wa important pe oke now ẹ lọ sí ẹ̀wọ̀n ẹ lọ sí ẹ̀wọ̀n nínú ilé ní ìlú yín ẹ wá lọ sí ẹ̀wọ̀n nílùú onílùú ẹ mọ̀ pé rẹ́kọ̀tì kọ́kọ́ fi sílẹ̀ yẹn ò dáa ìkọ́ tí Yèyé Kúdí tíra láti sá fún sí nìyẹn pé ṣé ẹ rántí pé kan ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìbá tún ṣẹlẹ̀ wọ́n á ní ṣọ̀wọ́n nìkan ni. What about your ọ̀rẹ́ àgbà already has been sued to court now again wọ́n tún ti sún ẹ̀ tá ló sún wọn sí court again àwọn ti lọ kóòtù ti pẹ́ náà wọ́n ti lọ pẹ̀lú ọba dàpọ̀ bọ̀ jájá wọ́n ti pẹ́ pẹ̀lú màmá rosula táwọn tún ti lọ pẹ̀lú dàpọ̀ wọn méjì yẹn ni wọ́n ti lọ pẹ̀lú ọ̀wọ̀n àti ọkọ wọn ti jọ lọ náà ẹ sọ ọkọ wọn ẹ má bínú bàbá àwọn Gaddafi ṣe bí ta ló tún sún wọn again ṣọ́ tún ti sún wọn ni so ọ̀rẹ́ àgbà already has been okay has been sue okay yes now ṣé mo pọ́ wọn si wọ́n ti ní mẹ́ta kóòtù meta. náà ti lọ èyí kú dídẹ̀ sí lọ ẹyẹ ọkàn kò dẹ̀ lọ ó kàn ní ọ́ní kó wá sọ pé back. bag láti láti náà sù ẹ̀ bíi merry. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn so ìlú tí o bá ń gbé èèyàn gbọ́dọ̀ mọ orú bí èèyàn ṣe ń sùn yàn ìlú tí o bá ń gbé o gbọ́dọ̀ ṣọ́ra nígbà tí ẹ̀ ń gba lẹ́tà lẹ́tà tó bá jẹjẹ kéèsì ẹ̀ ló kesi ṣe kéèsì oníkéèsì àwọn tó ní kéèsì ń gbádùn inú yàrá wọn ìwọ ò lè sùn ò lè wo ìbọn náà tún fi ń bú mi ta ló tún sọ̀rọ̀ kí náà sọ kí náà sọ òun lè máa wá láìlo láìlo láìlo káàkiri ẹ ní sùn ọ̀rẹ́ máa fún information bá ṣe máa ṣe nìyẹn ìgbà tí èmi mo dá wọn mọ̀ kí n tó sùn bá máa information sí wíwúra àgbúrà àgbúrà àgbúrà ẹ̀yin tẹ̀dẹ̀ wà lójú pọ́ìntì ẹ̀yin iná tọwọn èèyàn ń wò ẹni ẹ̀ wà lójú fíìdì Mama máa the permission sí ẹ̀ ní sùn so torí èyí ni yeye ìyọkọ mi ṣe sọ pé àwọn o àwọn máa dá sí o bó kò dàbí ti sẹ́lẹ̀ mọ́ wọn ọ̀hún tiẹ̀ àmọ́rí ìwọ ni mo fẹ́ sùn náà because you are too far. Esabod come on board come on board bí sọ fún mi pé mo báǹkì Esabod ni Esabod ló wà ní mo báǹkì wàláìsì. Esabod ló wà nínú báǹkì Esabod ni ó ṣe mú báǹkì Esabod welcome on board Esabod welcome on board Yawale welcome on board ẹ jókòó ẹ kàn máa kọ́mẹ́ǹtì ẹ̀yin ni ọlọ́run nù ẹ kọ́mẹ́ǹtì <laughs> stone ọ̀rẹ́ mi <laughs> ẹ èyẹ kúrú wá dẹni tó ń lo jígí ojú kan ọwọ́ dàrú lọ́wọ́ ọ̀nà jáde látàwọn jáde bá wá ní ẹ ẹ court case we move mo lè move lọ ìwọ ló máa jẹ ẹsà ìwọ ló máa jẹ ẹsà bọ́ọ̀sì Jesus. Eyekudu wa sọ pé courtroom we move ẹ move o ama ama àwọn ama ọmọ àdúrà yín bàbà síbẹ̀ because ọmọ rẹ rẹ́dì fún yín báyìí ẹ̀yin lè má wàá dá wọn lóhùn because mo ò mo like decision te make pe ẹ fẹ́ lọ ní rant sọ́hun èèyàn lọ mọ́ ó ti sú yín lẹ́yìn tẹ́ ti jẹ te ti bì láti september september october november december january february march april after eight months èyíkúrú wa náà àwọn mú pẹ́ nílẹ̀ ẹ ti jẹ ti bì ẹ ti bì ẹ wá dé mú pẹ́ nílẹ̀ ẹ má mú pẹ́ nílẹ̀ torí ẹ dé ẹ ti bì ẹ ti jẹ inú ẹ lẹ ti ná inú ọ̀rọ̀ mi báàdì lẹ ti lọ mẹ́kà ṣe rántí inú ẹ lẹ ti ṣe báyìí inú ẹ lẹ ti lọ nàìjíríà inú kéèsì yìí ni so báwo lẹ ṣe wá sọ pé ẹ má bends down o ẹ bends up bẹ ṣe bẹ ṣe ló láìlò yẹn ló dáa èmi ṣe kọ́mẹ́dì ni kọ́mẹ́dì ni omi òbu yín o mi ò tó ẹnu mi wo wo wo ẹnu mi wo wo wo tí wọ́n ti bu yín mi ò bu yín o mo ṣe kọ́mẹ́dì ni o ṣé ti yé yín mo ṣe kọ́mẹ́dì mo ò bu yín o ẹ̀yin lẹ́mọ̀ ọkọ tẹ́ ẹ rí ohun ojú yín kàn wá lójú ẹ rò pé oríta fọ́gò kékeré ni eh, i will i will like we i will like to start i will like to start from here uh, eh, it's still. i wan justice for Mohbad but the epe is too much i can't stand the epe i can't stand ọ̀tọ̀ ọmọ ìrankíran ọmọ wo lọmọ ìrankíran do you know the meaning of ọmọ ìrankíran gan sef tell me you can't stand ọmọ ìrankíran ìgbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ níjọ́ kìíní àná ẹjọ́ ń kópa ẹjọ́ ń ṣe wòówò i see from this lover ìgbà tó wá di pé wọ́n ti wá rọ èjò èpèdè jókòó tadé <laughs> ìyá ẹnu èpè ní ẹnu èpè bú ẹnu ẹ̀ ló wà mo tún ti padà dé àmọ̀rí mo dá yẹyẹ mo dá yẹyẹ kú nílé owó ti yọ lórí iṣu ẹ̀ mo gbọ́. <laughs> eégún nínú owó ti yọ lórí eékú dẹ má dáhùn na ẹnu síwájú ọ̀nà eh. you people hmm, courtroom hmm. you know you know hmm, you know we we are not among them again yo hmm. you know all this day epe epe is too much for us to bear hmm. Ha? -uh. they don doing epe epe epe epe don't know why they are doing the èpè How hmm. although someone ìran kíran I will not have any to do to to do with them láyé yìí kọ́ ó dọ̀run mi hmm. courtroom let's respect our decision here, oh. Eh, eh, you know, court clerk court clerk. Mm court clerk let's respect our decision here oh. mm. you know me i don among them before mm. me i thought they have changed all those people you know we are in this tracker before mm. me that's why i always i don't want to talk to them i defend myself for them oni they should go and bring yeyekudi ò fẹ́ ṣe báyìí dark knock wọn báyìí náà ṣe ń ṣe é sìn <laughs> yeyekudi ẹ notice wọn sí wọn fẹ́ ṣe báyìí náà ṣe ṣe torí àwọn èèyàn ti fi àwọn ọmọ ará tiktok wọ́n ti búlì wọ́n ti kílà kíkà ní dìlítì ìdẹ́ta kọlà pọ̀lá ọmọ ará tiktok ti ti búlì ọwọ́ èyekudi èyekudi wá dẹni tó náwó síwájú kàkà kí wọ́n ẹ mọ̀ kí ọba tiẹ̀ ṣe báyìí èyekudi wà lè ṣe báyìí táwọn èkó ọ̀rẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n ní èékúdí náà sọ àìtọ́ nítorí wọ́n bá gbọ́ ọba àwọn ọmọ yẹn ní èékúdí pé bíbá yìí wọ́n dàbí coke and fanta ọmọ ọmọ burúkú lọ ọmọ tó wà nínú tiktok yìí wọ́n bú èyíkú ni èyíkú ni wá dé ló jẹ́ pé wọ́n fẹ́ ṣe ṣáàtì ó nà wọ́n síwájú báyìí. <laughs> wọ́n bú ọwọ́ èyíkú ni èyíkú dòdò wẹ́ mọ̀ mọ́ láì ṣe ẹ lọ́wọ́ ṣáàtì yẹn èyíkú ni wá dé tó nà wọ́n báyìí mọ́ ní ọmọ burúkú lọ́mọ tó wà lórí tiktok ọmọ burúkú ni wọ́n wọ́n ní awítọ́ta ìwìtọ́ á náwó kókà fàtà síwájú awítọ́ta ìwìtọ́ mo ní à ń bá sí lọ́wọ́ yẹkuri eyeku bóyá kò máa wá kú eyeku tó bá ṣe ṣáà ti ń ṣe ẹ̀ma notice ẹ̀wọ̀n gbọ́ báyìí mọ́ torí àwọn ọmọ yẹn ti búlì owó ó ti búlì dákùnàkùn ó ti wọ́n búlì wọn déédéé wọ́n ní ojú wọn rẹ́ẹ̀dì wọ́n ní àyẹ́gbọ́sọ́jú wọn rẹ́ẹ̀dì fẹ́ <laughs> kó wá fẹ́ wọ́n búlì èyekú débi pé èyekú ni wádìí ẹni tó náwó báyìí lórí social media ẹ mo ní báyìí ló ẹ mọ̀ ó yẹ tá a bá ti ẹ sọ̀rọ̀ ṣe mọ̀ ẹ jẹ́ kí n fa kíní ìwálẹ̀ hmm. ẹ jẹ́ n fa kíní ìwálẹ̀ ẹ ṣe mọ̀ tá a bá sọ̀rọ̀ bó ṣe ká máa sọ̀rọ̀ líle báyìí èyekú ni ṣe ń sọ̀rọ̀ hmm. ṣé bí ṣùgbọ́n àbúrí wẹ èyekú hmm. ni ọwọ́ méjì báyìí náà náà báyìí wọn fẹ́ ná gbogbo ọwọ́ because àwọn wọ́n ti <laughs> bí ọwọ́ wọ́n ti búlọ́ọ̀kì gbogbo ọwọ́ yẹn èkú ni bíbá pé èkú ni wọ́n ní ẹnìkan náà wí tọ́ka ìwí tán ó pupa látọrùn ọwọ́ dégùn pa ó wá dúdú láti mo ní ẹyẹ mọ́ra títọ́ kí yẹn ẹ bàjẹ́ o ṣé Yékúdí náà kọ́mẹ́dì ni o bẹ́ẹ̀ yẹn Yékúdí kọ́mẹ́dì o ṣé Yékúdí náà lè wá ń bú bẹ́ẹ̀ yẹn Yékúdí tó pọ̀ pọ̀ṣ ẹ́. Eh? Yekudi lè bú bẹ́ẹ̀ ẹ̀yin èwo nínú yín ló bú Yekudi èwo nínú yín ẹ e bá ń kọ́ síbi kí n bú wọn Yekudi mo àti kò tí mo bẹ́ẹ̀ mo fẹ́ gbèjà yé wó nínú yín ló lọ bú Yékúdé pé ọ ní abítọ́ta ìwìtàn igun pẹ́ láti ohun ọwọ́ ó mọ́ apẹ́ láti fíńgà ó dúdú mo bá lọ yẹ ọmọ Yékúdé bá ọmọ court clerk bá sẹ̀ǹdẹ̀ sí Yékúdé Yékúdé bá dẹni tó ṣe báyìí tán wá sí ẹ máa lọ òwò sí ẹ máa lọ Yékúdé sí báyìí ló ṣe ń tẹwọ́ ṣe ṣó olóṣìlọ ọmọ yìí títọ́kì yẹn wọ́n lé wọ́n búlì èkú nípa èkú lè má dà wọ́n lò ẹ wo sista búkì yẹn sè wọ́n ń bú wọn ó ń fi wèrè pọ́ọ̀tù ẹ̀ padà àbò lórí burúkú ni ṣó lórí burúkú ni ni ṣé ẹ ṣeré ṣé ẹ ṣeré ṣó lórí burúkú ni yé ni àbẹ́ ṣeré ni olórí burúkú ni yé ni olórí burúkú sista búkì yẹn sè ó máa ń sàn sọ́mà o ṣẹ́ẹ̀ṣì èrè máa ń kàn bí ìrírú èrè bóyá ó ti lọ kọ́ṣẹ́ mọ́ṣẹ́ ṣẹ́ẹ̀ṣì èrè àti olórí burúkú yìí yẹn àti kí ló tún máa ń pè wọn ṣé kò ní dáa fún un èpè mẹ́ta kan wà lẹ́nu sísàbùkì jẹ́ pé kó tó ṣe kó tó ṣàṣe ṣàti ẹ̀tàn á rí ẹni bu èpè yẹn fún ìgbà tó yá Mohbad ṣe lórí burúkú ni ẹni àbí ẹ ṣé nǹkan tó sọ ẹni èpè mẹ́ta kan wà lẹ́nu sísàbùkì jẹ́ pé kó tó ṣe ṣàti ẹ̀tàn á bu èpè fún ẹnìyẹn ẹ̀yin náà lọ wá èpè yẹn ṣé rí ilé tọ́wọ́n ọmọ títàn kí bú yín tẹ́ ẹ má ṣe super yóyó super yóyó ẹ ṣe super yóyó super yóyó ẹ má ṣe super yóyó ṣe ti gbọ́ èmi mo bú yín o mo bá ṣe kọ́mẹ́dì ni amọ̀rí yóò ẹ́ bú yìí ṣe kìwá láì ó ṣèkì gidi <laughs> ìgbà tí ò ṣèkì èmi àti yín lẹ́bù wa jọ ń ṣèkì ẹ̀bù èmi àti yín jọ ń ṣèkì báyìí ẹ̀bù èmi èmi mà kọ́ àwọn ọmọ títọ̀ kí wọn ló búyè èmi mà búyè èmi mo jẹ́ búyè o èmi mi ò ń búyàn bẹ́ẹ̀ yẹn èmi kò máa fi gbogbo ṣe ẹ̀yẹ ni ah wọ́n bú yín o ayayaya wọ́n wọ yín ayayayayayayayayaya ọ̀nà àwítán ọjọ́ báyìí ó fò sókè olóhùn jó ló ṣe ṣé yẹn tún jẹ́ èbú báyìí wọ́n ní èébú èékúdí wọ́n ní ọ̀pọ̀ ìjó fún èékúdí èékúdí wà ń fò sókè wọ́n fò sókè ní kíkí lu ah èyí tẹ́ bú wọn tó wọ́n ti ní àwọn ti yọ pa wọ́n ti yọ sẹ̀ táǹgọ̀ èékúdí wọn ò ní bú yín mọ́ sìn wọn ò ní bú yín mọ́ wọn ò ní bú yín mọ́ mò ń gbọ́ abórajẹ̀bi ẹ̀ kí ló ń jẹ́ abórajẹ̀ there is nothing like abórajẹ̀bi ṣọ́bóra ni wọ́n máa bóra wọ́n pupa mà ní wọ́n máa pupa mà ní ẹ̀yin ọmọ mi ni wọ́n pupa wọ́n maintain skin wọn bóyá fítà tó máa ń lò ló ń jẹ́ kí ojú wọn pupa already you come for you ọ̀hún ni wá fún mi o wọ́n yẹ dáfẹ́ wá fún mi ẹ̀rí ẹ sábọ̀dù ló wà lọ ọláyínká yẹn bí kẹ́ sábọ̀dù ni ẹ sábọ̀dù yẹ kọ́ mọ̀ bọ̀dù ọláyínká bí kìtìmọ́tì yẹn sábọ̀dù ni ẹ sábọ̀ lu kọ́mẹ́ǹtì yẹn sábọ̀ jù kí ekú dòní wá fún mi o èmi náà máa wá fún èmi nínú gbogbo àwọn tó yẹ kó èmi tí mo slow yìí lẹ máa wá fún ẹ ní wá fún mi èmi mo sì mọ nǹkan tó máa ń jẹ yín èpè màá bù fún yín màá wọ̀n fún yín <laughs> mo sì mọ pé torí èpè lẹ́yìn sá lọ ibi tẹ ikọ táyé bá sọ wọn dànù máa fi bú yan yín ọmọ ní òun táyé bá mọ̀ pé eight òun máa fi bú tí mo mọ̀ pé pèlè sá fún tẹ́ bá àwọn ni wá fún mi òye ọkọ mi ni ni wá fún mi òye bí wọ́n ni wá fún mi wọ́n rí mi wọ́n ti rí mi gan wọ́n ti rí mi wọ́n wọ́ mi ẹni tó sọ pé I don't watch any of them wọ́n wọ́ọ̀ṣì dákú wọ́n fi mí ṣe pọ́ ìwà gbogbo wọ́n fi mí sùn ni wọ́n fi mí sùn ní ibi tẹ̀wá island the same time láwa bi ó fi mí sùn kí I don't watch them no mo yẹ I am not mọ̀mọ́ why tẹ̀ fi comment bẹ́ẹ̀ ìṣẹ́sábọ̀dọ̀ ẹ̀sábọ̀ welcome board ẹ̀sábọ̀ you are ẹ̀sábọ̀dọ̀ tẹ́ bá sì mọ̀ pé ẹ̀ kí n ṣe sábọ̀ don't comment this comment again don't comment ṣé we not come for me o Kudi we not come for me ẹ Kudi ẹ má dáwọn lóhùn ṣètìgbọ́ má dáwọn lóhùn o ẹ wo àwọn ṣe comedy bí ni o tí yín ni mo ń ṣe o ṣètì yẹ yín tí yín ni mo ń ṣe mi ò bú yín o bàbá dẹ̀ lọ rí pé mo bú yín kẹ́ rò pé ti rí ọmọ kan tí ẹ fẹ́ wá fi ẹ̀ tẹ̀lé dẹ́mi nínú gbogbo èèyàn mi lẹ́ máa dá lóhùn àwọn tó àwọn jókòó tádé ẹ̀rẹ́ dá wọn lóhùn tó bú yín lénìí Bukky Jesse ẹ̀rọ dá lóhùn èmi kékeré yìí lè máa wá dá lóhùn Tọ́lání àbí kí lorúkọ gẹ́ẹ̀ kan báyìí comfort àbí kankan wọn kọ́ búrí lórí tiktok ẹ lọ dá wọn lóhùn èmi kúkúrú ilẹ̀ wa dá lóhùn àdìfá gbà tó eyín tẹ́ pé nǹkan tí mo ṣe láìpẹ́ yẹ kúri kò kí n dá gbogbo èèyàn lóhùn èmi lè máa dá lóhùn máa fi mi tiẹ̀ wíwá sí yóò ní jẹ́ kankan fún mi náà mi wíwá sí mi ti ní kíní tẹ́lẹ̀ ẹ má dá mi lóhùn ẹ má jẹ́ káwọn èèyàn lọ púṣì yín kán lọ gé ṣáàtì mi fún yín kẹ́ wá máa rí mi ẹ tẹ́lẹ̀ àwọn olóṣèlú ọmọ kíní yín yẹn àwọn court clerk yẹn wọ́n lè lọ gé ṣáàtì tí ó yẹ kẹ́kẹ́ iná wa lọ sọ pé ẹ̀rẹ́ wa dá mọ̀rí kan lóhùn ah! màmá fi ń ṣe yẹ̀yẹ́ ẹ mọ̀ kéyẹ̀yẹ́ ló máa ń dùn yàn èmi ò ní bú yín o ṣùgbọ́n àwọn ebú kan ti bú yín tí mo bá yín tọ́jú ẹ mọ̀ èmi bá yín tọ́jú èmi fẹ́ sọ fún ẹ̀yin tẹ bá lọ wá fún mi pé ẹ jẹ́ ká jọ ṣe kọ́mẹ́dì ẹ má bú mi o ẹ má dandan mi o ṣe mọ̀ pé mi ò dọ́dọ̀ yín ẹ̀yin kan ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń jẹ́ kúrí àbẹ́yìn nìkan lẹ̀ ń jẹ́ kúrí lórí social media níṣàdẹ̀dàdọ̀ ẹ̀yin bí ó dá kúrí ṣé ẹ̀yin nìkan lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀

máa lọ fáyé yín máa lọ fi máa lọ fi ṣe kọ́mẹ́dì ní oríta fọ́gù bóyá ń gbà tẹ lọ dá sọ̀rọ̀ bí àmì ọ̀mì òun ọ̀nù yín jọ tẹ̀kọ́ fẹ́ dá sọ̀rọ̀ ṣé mi òun ọ̀nù yín pé àwọn tẹ́tẹ́ lọ dá sọ̀rọ̀ wọn yìí àwọn tí wọ́n ti jẹ wọ́n ti gbé ṣù mí ni ẹ̀yin orí pọ́n gbé ṣù mí ẹ̀yin ẹ̀yin kílẹ̀ gbé mi ẹ̀yin tó yẹ pé ẹ̀ fẹ́ wá ṣe disclaimer ẹ̀yin dẹ̀ búlì ọ̀hún jọ̀ bẹ́ṣẹ̀ wáyé lórí péjì yẹn ẹ̀ màmá ń búlì o ẹ̀ kọ̀ mọ̀ pé máa ń búlì ni tẹ bá he ṣó èèyàn kan báyìí bẹ́ẹ̀ lẹ máa ṣọ́ báyìí hmm, ẹ búlì jù bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa ń búlì ẹ kúdí ẹ máa ń búlì ẹ kàn mọ́ ni ẹ máa ń búlì ayayaya ẹ wojọ́ tẹ̀ ń búlì kí lorúkọ ọmọ yìí ìyàwó ṣẹ́gun ẹ wojọ́ tẹ̀ ń búlì ẹ̀mí báyìí ẹ lẹ́ ń sọ̀rọ̀ ẹ máa búlì èèyàn ẹ wo wọn bá tọkànṣe fẹ́yìn lásán apaniyín ẹ̀ nìyẹn kán mú dàkọjá lórí yín wọn kọ̀kọ̀ ṣépè fún yín lásán pé èpè mílíọ̀nù náà tiẹ̀ ṣiṣẹ́ fún yín tẹ́lẹ̀ back off ẹ̀yin tẹ wá sí ń búlé èèyàn láti jọjọ tẹ máa mú ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ máa ẹjọ́ tí wọ́n jà ní ìjọ́ kìíní àná tí pásítọ̀ wá tí wọ́n ọjú tí ilé ọsọ pọ́n mú Lizzy ní Ìdúmọ̀tà tẹ̀lé pásítọ̀ ní pásítọ̀ what you asking is that ṣé pé ó jalè àbí kò jalè that statement kan yẹn lásán is a bully tẹ́ ẹ bá mọ̀ ẹ pásítọ̀ nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé pé ó jalè àbí kò jalè ẹ fẹ́ gbọ́mọ tí sí pásọ̀ ẹlẹ́nu kó wá sọ fún yín pé ó jalè kò jalè because ẹ mọ̀ nǹkan tó wà nínú yín ṣé pé bí búlì lẹ́yìn òkíbọ̀ ìgbà tí ẹ bá tí ti ṣẹ́gun ògígbè ní eh, ṣẹ́gun ìyàwó kí lórúkọ yẹn náà kí Wunmi Wunmi I hear that you went to eh, MC Oluomo and you know that I can talk someone can say, uh, eh, I will not put mouth and you know Segun is my uh, baba oko I can put smart on baba oko I can put it Wunmi you are not a nice person you you you you mm, ṣẹrántí búlì ilẹ̀ búlì ọmọ yẹn ẹ wà náà tọmọ yẹn fi ké tó fi ké jáde ẹ nù nǹkan tọmọ yẹn fi ké jáde wọn kọ wá ṣépè fẹyìn lásán ilé bákọọpù ẹni wọn búlì yín lórí pílàfọọmù yẹn na those ones she suppose dey Ọlọ́run ẹ wá lọ gbẹnu sí ọ̀dọ̀ wọn oríta fọgò na ẹnu síwájú Ọlọ́run ẹ ẹwọn mi hmm. you know me eh, with what you hear on the social media o hmm. you know say hmm, it's not that hmm, it's what you hear on social media o we hear say your ìgbà tí ọkọ ẹ when your husband because ẹ máa sọ English mọ́ Yorùbá ni Yorùbá English kún ẹnu yín bíi ọ̀dọ̀ ó yẹ kí irú english tí máa ń kọ́ lẹ́nu yìí ìbàjẹ́ yorùbá english ni yorùbá english ni you know you are doing in your mother burial your husband was now sit down mm. sit down in one chair and ọwa you are carry your ọwa gbọmọ dání you now your you now turn your husband to nanny ṣe rántí. Mm, eh, mm, eh, mm. You now turn your husband to nanny. Mm ẹ mọ̀ bully ọmọ yẹn ni that is what they call bullying now you don't know the movie it's not that until you ẹ gbọ́bẹ̀lé wọn lórí ọkọ̀ wá ṣépè fún ẹ̀yin lásán ẹ tapa ẹ palọ ẹ pariwo you be pẹ̀yọ́ ọmọ ọ̀rọ̀ pírọ̀ i detect you i will not do after you ọ̀run lèmi àti ìtì máa dọ̀ parí ìjà ẹ ó tọ ọ̀run ẹ ti kú náà ni gbàtí èpè ti kú náà ti sin ọkọ̀ bulí ẹ̀yin kékeré lásán èpè náà kàn ṣe ẹlọ́run lẹ́tí máa dọ̀ parí ìjà ẹ̀yin tẹ́ ẹ dá sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ mọ́rọ̀ lọ́rọ̀ tẹ́ gbé lórí tẹ mọ ọmọ yẹn ọmọ kékeré ẹ lọ gbé kéèsì wá fún yín jíṣù lọ́dọ̀ jíṣù lọba lẹtí rí jíṣù lọba ẹ ṣẹyìn rojú ẹ rí ṣe rojú ẹ ọkọ ṣe pé fún yín sì yẹn bá kọ so apani ní yẹn dẹkọ mú dàkọdá lórí irú yín nígbà tẹ bá ń tìtò kéèsì oníkì tó wá gbé kéèsì sí yín jíta ẹ wọ́n ní ẹ wọ́n hmm, sínú social media ni o I hear say Alhaji eh, Wasiu Ayinde say uh, I sent uh, Rocco pack away outside. See someone to me, it's not me, oh. Hmm. It's someone that tell me, oh. Hmm. Because see someone, no, it's not me, oh. Hmm. Because I don't know how true is that, yo. I don't know how true is that. Because someone just said, hmm. I, I don't know how true is that, yo. Hmm. Someone said, hey, eh, Rocco, hide camera on um, Alaji Wasu. She says they say that's the reason why the K1 sent uh, Ropo Pakistan is eh, seen on the someone that told me, oh, hmm, and it has even long. When the someone told me, but hmm, it is not me, oh, hmm, hmm, hey, ah, hmm, hmm, eh, hey, tell come back or comment, yeah, wait, oh, happy to pin that comment, hey, eh, eh. so it is true hmm na so all those people behave ah hey eh. hmm i don't know hmm ẹ̀yin tẹ́yin ṣe bẹ́ẹ̀ fún yín o ṣàmùkáwà àwọn kan wò yìí àwọn tẹ́yin dárúkọ ẹ̀ lórí platform yìí yẹn ṣé ẹ mọ position tó wà lálẹ́ ẹjọ́ yẹn ṣé ẹ mọ bóyá ń sùn ṣé ẹ mọ bọ́n ṣe sùn ṣé ẹ mọ ẹ jẹ́ ká máa rántí àtúbọ̀tán tẹ bá ṣeré lórí péjì yín wọ́n mọ̀ pé ẹ ṣe kọ́mẹ́dì ẹ ń ṣeré dẹ máa ní ẹ ń ṣeré ni o at the end of the thing mo kọ́ tẹ́yẹ látàwọn mo ṣeré ni o ẹni yẹn máa rẹ́rìn ẹ máa serious ni ṣẹ́ni pé látàwọn mo sọ pé kọ́mẹ́dì ni o mo bú yín o mo kọ́ tẹ́yẹ tí mo ṣe látàwọn mo fi ń ṣe kọ́mẹ́dì ni in my own way tí mo ṣe lè mọ ọlọ́run dẹ̀ fún mi ṣe ṣe ti yé yín but you need now now say backup ẹ lè ẹ gbọ́dọ̀ back up nísìnyẹn ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ continue because tẹ́yìn náà bá mú kéèsì yàn dání wọ́n máa ń bẹ̀ yín ni wọ́n máa ń bẹ̀ yín ni tẹ́ bá he kéèsì yàn mọ́wọ́ báyìí wọ́n máa wá bẹ̀ yín ẹ̀ ní gbọ́ ó dùgbà kí ni kan dẹ̀ wọ́n tí mo ṣe láìkí yẹn mọ́ tọ́wọ́n ẹ bá tún ṣìkè tọ́wọ́n yẹn bá dàbò yìí ẹ̀ ń láìkẹ́ ẹ máa sáré ẹ máa sáré sá padà sẹ́yìn èèyàn tẹ́ fẹ́ máa wá tún ṣìkè sèèyàn ó yẹ kẹ́ ti jẹ nǹkan tẹ́lẹ̀ kùnà pé ó yá kó tó wá máa gbà lẹ́ máa fi ṣe bẹ́ẹ̀ ń pawó lórí péjì yín wọ́n tẹ̀ sí ń pawó kó tó wá máa gbà ló yẹ kẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi kọ́mẹ́dì ni òye kú dí mi òbu yín o ìyá mi ọmọ ọmọ olówó inú báǹkì abùbùtọ́ lówó tí ṣàbọ̀ pé ó tágbà náà lè wọbẹ̀ níyìn ẹ̀yin ọmọ alága ọmọ mẹ́rìndínlógún hmm, ẹ̀yin ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ṣó ti yé yín ṣebí iṣu mẹ́fà ní fi jẹ̀bù àbí mẹ́ta ni ẹ mú kan ẹ jẹ kan ẹ fi kan ẹ fi kan bọ kíní yín ẹ wá mú kan ẹ ṣe kíní ẹ tọ́jú ẹ̀ ṣùgbọ́n òun lẹ́yìn ẹ̀yin ọmọ àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin ọmọ àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ mi ò tó bú yín o mi ò yẹ tó yájú sí yín gbogbo nǹkan tẹ́yìn tí mo ṣe látàrọ̀ kọ́mẹ́dì ni o ṣó sì yé yín ṣùgbọ́n ẹ ṣàtúnṣe When you bully somebody, when they turn the bully to you, you have to have what? Have shares. Hey, hey, hey. Hey, hey. Do as a soldier. E. <laughs> Aláàbí pọ̀ bó de lọ fi ṣe láàárọ̀ ọ̀la. After two ẹ̀ fóyá. Thank you everyone. Love